لك الحمد بالإسلام ولك الحمد بالقرآن ولك الحمد بالمال والأهل والمعافاة كبت عدونا وأظهرت أمننا وجمعت فرقتنا ومن كل ما سألناك ربنا أعطيتنا فلك الحمد والشكر كثيرا كما تعطي كثيرا وعلى آله وصحابته أهل الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni ọba Allah ọba tí ọ̀sàwálẹ́sà ọwọ́ akọrúkọ wa ọlọ́run dárúkọ wa ọlọ́run kọrúkọ wa sínú kádàrá rẹ̀ ipa wọ́n ma jẹ́ mùsùlùmí èmi òróró tó tó yìí mọ́ alhamdulillah nígbàtí àti ìdáyé ọlọ́run ti ṣe ń tawí táwà pé àbí ń gba àdúrà tá a ṣe ni ó wù náà àwọn tó ṣe bó ṣe ṣe náà bó ṣe wù náà èyí tá àwọn ọmọ ọlọ́run ní kọ́dákùn kọ́mọ́sà ìdákùn kọ́mọ́sà ìdákùn èyí tó bá kùtà tún lò láyé mọ́jà kú ọ̀nà islam mọ́jà wá ṣiṣẹ́ dànù ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kọ́ máa bá nábì wa Muhammad kọ́ bá wọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ kí ìkẹyìn kọba gbogbo àwọn àfáà lágbàlá ayé tí wọ́n ṣiṣẹ́ fẹ́sìn àánú yìí kọba gbogbo àwọn àfáà nílẹ̀ Yorùbá tí wọ́n ṣe wàhálà láti fẹ̀sìn múlẹ̀ àti súnà òjísẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam àánú náà kọlọmọkà kó lára ẹnì wa náà wọ́n mọ́ta ìṣàwánà láàfáà súnà tá a máa gbógo ẹ̀sìn ga ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa níta fẹ́ yanjú nírọ̀lẹ́ yìí ó ṣe pàtàkì púpọ̀ láwùjọ wa nítorí pé gbogbo adá lọ́dá lójú ipé ọlọ́run ọba ò torí nǹkan kan dá wa àbí nítorí ẹ̀sìn ẹ̀wà ẹ̀sìn yìí òun náà ni nǹkan tí a máa fún ní agbára tá a sì máa ṣàkólé kan lérí ẹ̀ nínú sẹ̀mí wa torí Allah ti Qur'an ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìdáyín fún kankan ẹ̀yìn àtàlìjọ́nú ẹ̀sìn mo torí ẹ̀dáyín torí ẹ̀sìn mo ṣe dáyín àlìjọ́nú náà wọ́n wà sí tàǹsì yìí jẹ́mọ́ àwọn àjànú tó wà lákòótè tí wọ́n jẹ́ àlìjànú dáadáa gbogbo mọ́sáàsì àti ń kírun àwọn àjànú náà ń bá wa kírun rẹ̀ àwọn náà lọ mọ́kà torí pé ọlọ́run dá àwa àti wọn torí ẹ̀sìn ni àwa àti wọn àgbọ̀dọ̀ mọ́ sẹ̀sìn ó ti jẹ́ pé ànábì jíṣẹ́ koran fún wa ó tún lọ lè kọ́ àwọn àjànú náà ní alukoran suratul jin al-ibadatu li ajliha khuliqna nítorí ẹ̀sìn yìí lọ́lọ́run ṣe dá wa ọlọ́mọ jẹ́sìn náà bọ̀ wàyí azaduna fi dáàrí lókòlóòdì ṣe ibi à ń lọ ibi èṣèlè wa akànyà bí lò díẹ̀ ní ibi èṣèlè wa ilé wa ní áhìrà dáàrí lókòlóòdì ibi téèyàn wà gbére ṣe rí níbẹ̀ yẹn kò sí nǹkan kan téèyàn máa mú lọ bẹ́ẹ̀ tọ́lọ́hún fi torí ẹ̀dùn ẹ̀sálì jẹ́nà lẹ́yìn ẹ̀sìn gbogbo ipò ayé sàtífíkẹ́ẹ̀tì ayé àti gbogbo àwọn oyè téèyàn gbà gbajúmọ̀ bẹ́yàn bá ti dákẹ́ gbogbo ẹ̀ wọ́mi ni. ìbádatuna fi biladi Yorùbá ìbádatuna naw'an ìbádatu muwafiqa wa ibadatun mubtada'a léyìí tí ó ṣe rọ́mbẹ̀ nílẹ̀ yorùbá ìran àjọsìn méjìlá ń ṣe à ń ṣe àwọn èyí tí ń bá ẹ̀sìn mu tó bá súnnà mu a sì ń ṣe àwọn míì tí ò ní bàtàn pẹ̀lú súnnà àti koran kìí ṣe lẹ́yìn yorùbá nìkan àwọn ará kínà bá zùn àwọn na mba ahị: àwọn ara vienna àwọn na mba ahị: ara tuniga àwọn na mba ahị: àwọn ara togo àwọn na mba ahị: ara america àwọn na mba ahị: belgium ben london ijọsintiọọ l'akọọlẹ̀ ẹ̀yọ ma ya mi nrịsịwa àwọn àjọsìn tí ọ̀la kọ́lẹ̀ yìí òun ni wọ́n ń pè ní al-ibadatul mubtada'a àgbélẹ̀rọ ẹ̀sìn táà lè tírèsì ẹ̀sọ́dọ̀ ọlọ́run àtọ̀dọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam wal ma'lumu min ad-din bid-darura èyí tí ó dàrú mẹ́ni kọ̀ọ̀kan lọ́wọ́ òun náà ni pé anna al-asla fil ibadati ìpìlẹ̀ nínú ẹ̀sìn òun ni pé ó dò ọmọ wa retí ṣe látọ̀dọ̀ ọlọ́run ní tí wọ́n pè lẹ́sìn àbí ṣe látọ̀dọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam tọ́ bá ilé dìde pọ́ ọ̀fẹ́sẹ̀sì kan tí wọ́n pé ó ṣe ọlọ́run ọ̀sọ́ bẹ́ẹ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam òun náà ọ̀sọ́ bẹ́ẹ̀ àwọn àfáà ní ẹ̀sìn yẹn ni wọ́n ń pè ní bídí à ìwọ lọ dálẹ̀ fún rẹ nígbà míì ìwọ kọ́ dálẹ̀ àwọn bàbá rẹ ní ọ̀dálẹ̀ nígbà míì ìwọ kọ́ dálẹ̀ àwọn àfáà rẹ ní ọ̀dálẹ̀ nígbà míì ìwọ kọ́ dálẹ̀ àwọn aṣíwájú rẹ ní ọ̀dálẹ̀ àbí ìlú tó bára rẹ ẹni dálẹ̀ gangan jàmá tọ́gbà àwọn èèyàn sọ́fíìsì bídíà ìbílísù ìbílísù gangan lọ́dáa bídí alẹ́ torí òun ti lérí pé láòdè lánàhùn òun ọ̀sọ̀ wọn ni òun ọ̀sọ̀ inú àṣetáàtì ti lérí wájú ọlọ́run pé ah, èmi wọ́n ti lé mi kó lálùjánnà ó kù bẹ́yìn ó ṣe wọ́ nínú tí ó wẹ́ gan tá a gbọ́dọ̀ máa sára fún láwùjọ wa òun náà ni kí ìjọsìn wa kó jẹ́ àlùbẹ́dàá ولا يشرع شيئا إلا ولا يشرع شيء إلا بالدليل من القرآن والسنة gbogbo ń tẹ́yàn bá fi sin ọlọ́run láti fi wójú lórí ọlọ́run ah ọmọ ìyá mi lọ́lẹ̀ gbìyànjú kọ́ lọ́lẹ̀ wá nínú alukur'an àbí bẹ́ẹ̀ sì kọ́ kọ́ lọ́lẹ̀ wá nínú súnà anábíwá muhammad sallallahu alayhi wa sallam tí ó bá ti sí nínú méjèèjì láti sí lọ ọmọ ìyá mi bá mi dálẹ̀ nítorí pé ọlọ́run ò ní gba ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ méjì ni nínú àwọn àgbà wọ́n dá wákà wọ́n ní al-ilmu qala Allahu qala rasuluhu wọ́n ní ìmọ̀ ẹ̀sìn ọlọ́run sọ ní anábì sì sọ ní jẹ́ bẹ́ẹ̀ mal ilmu qala shaykhu wal aba àwọn ṣéwù lọ sọ àwọn bàbá àwọn ni wọ́n gbé e kalẹ̀ táwọn á táwọn bàbá gbé kalẹ̀ yẹn nínú Al-Qur'an àti súnà àwọn àfáà ní kìí sí mẹ́sì má darí ẹ láàmú bọ́ ọ bá gbéṣẹ́ fún bàbá bíríkìlẹ́yà ìpè kọ́ bọ́ ọ ṣiṣẹ́ ọba ọkọ́lé tán ó fún lówó ẹ̀ bí ọba bá ọkọ́lé só fún lówó nígbà tó ti bọ́ ọkọ́lé nì ó ní fún lówó kan torí pé ń tọ́ bẹ́ẹ̀ kò ṣe é ọwọ́ adigun kejì lọ́wọ́ bẹ̀rẹ̀ sí gbẹ́kọ́ta wájú lẹ́ẹ̀ lọ́gbẹ́ tán ó bẹ̀rẹ̀ sí tó iṣẹ́ ìjọba lélẹ̀ ọwọ́ sí tán ní kò mú wá ọwọ́ ń bèèrè pé owó kíni olówó iṣẹ́ tó mú ṣe iṣẹ́ òun mọ̀ bíọ́ onílò kọ́nà ẹni kí báyọ̀ kọ́ two bedroom flat ní bọ̀tí mo rí pé kọ́tà ní ọ̀dà kakọ́gbẹ́ ò ní sanwó iṣẹ́ ìtọ́lọ́wọ̀n bá bíọ́ nínú ìjọsìn tó bá ń ṣe kò sí ládàá kankan fún un ẹ àwọn èèyàn pọ̀ mbẹ́ ah, ah, bó ṣe wà yìí wọ́n ti dálẹ̀ tipẹ́ ìdí ọba ti lẹ́rìí nínú ìjọsìn tá a bá fi ń súnmọ́ lọ ni wọ́n ń pè ń bídíà anabi ah, sì ti mọ̀ pé yọ ṣẹlẹ̀ sallallahu alaihi wasallam anabi pé àwọn sọ̀rọ̀ abájọ kan yín wá ń ṣe wáàsí fún wọn wáàsí náà lágbàá pọ̀ afọ àwa al-Irbaad ibn Sariya àwọn ni wọ́n gba hadithi yìí wá wọn là nàbí ń ṣe wáàtí kíkan kíkan ah, nígbà nàbí wá tíjú wà wọn ànàbí ní innahu man ya'ish minkum ah, ẹni tẹ́mẹ̀rẹ̀ bá gùn dáadáa nù yín fasayara ikhtilafan kathira ẹ rí ìyapa nínú ẹ̀sìn wa yìí ẹ̀sìn tó kílẹ̀ àyè ìyapa ó ti wà mẹ́ alẹ́ ìtàn bí sunnati ọ̀dọ̀ wọn yín pọ̀ bí sunnati mi o sunnati mi ni ẹ ṣe ẹ má ṣe mí wa sunna al-khulafa ar-rashidin al-mahdiyyin min ba'di sunna àwọn sàhábà mi àwọn àrólé mi sunna wọn ni kẹ́ máa tẹ̀lé nítorí pé mo ti bẹ̀ lọ́wọ́ ọba fún wọn pé wọn ò ní anabi ni tamassaku biha ẹ̀dì sunna mu wa abu alayha bin nawajiz ẹ̀dì mu dáadáa ẹgbàá mu ẹbẹ̀rẹ̀ jí ẹbí dèémálẹ̀ wa iyyakum wa muhdathatil umur ọdọwọ ní pẹ̀lú àwọn àdádálẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn fa inna kulla muhdathatin bid'a gbogbo yìí tí wọ́n bá hun àdádálẹ̀ ni o wa kullu bid'atin dalala gbogbo bídíà sì ni ànú ni kí ni ànábì pé bídíà yìí jama ànú ẹni tí bá ń ṣe bídíà yóò rò pé òun sin ọlọ́run ni ó sì ti sọnù sórí tó fi mọ̀ pé òun ṣe bídíà bó ṣe ìjọsìn tó bá ti ṣe látẹ̀yìn mọ́ bíbí lẹ́nu lọ́lẹ̀ ìwádìí tó wà nínú Koran àti nínú Sunna tó bá ti rí gbàgbé bọ́ọ̀ bá wá mọ̀ wá bí àwọn àfa ìgbé tọ́ níta ṣe tán lẹ́yìn mọ́ bíbí ń sìn subhanallah thirty three wàlámùlá thirty three wàláwà àkùbárù thirty four níbo láti rí àwọn adarí ìrọ̀nù alukur'an àti sunna albidi atu kisman ẹ má jọ lọ dàrú mọ́ lọ́wọ́ mọ́ tí wọ́n bá ń lo èdè àdádálẹ̀ àdádálẹ̀ nǹkan méjì wọ́n máa ń lò fún wọ́n máa ń lò fún bidi atu àdá ti ka ibtidaa il mukhtara'at al wọ́n máa ń lo bídíà fún àwọn nǹkan mèremère tí ò sí láyé tẹ́lẹ̀ tí wọ́n ń gbé wá ẹnu là ń fi sọ̀rọ̀ ń jọun bídíà ni máìkì tó dé àbí ò sí tẹ́lẹ̀ ẹni là ń fi sùn tẹ́lẹ̀ nígbà fóòmù dé fóòmù tó dé ń bídíà bẹ́ẹ̀ ni ìbáka àti ẹ̀sìn là ń mú tẹ́lẹ̀ nígbà ọ̀yá mọ́tò dé pílẹ̀nì dé bídíà wọ́n ní eléyìí ni wàhádà mùbá bídíà ni wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká máa ṣe é nítorí pé kìí ṣẹ̀sìn kìí ṣe kíni kìí ṣẹ̀sìn àbí ládàá wo ẹni tó gun kẹ̀kẹ́ náà àtẹni tó gun jíìpù ó yẹ ládàá wo ládàá sí ládàá rẹ dúra wọn lọ ipe ẹni bá gun àwọn ọ̀kadà dákúté yọ gba ládá mẹ́wàá ẹni bá fẹsẹ̀ rìn àbẹ́ tó bá gun kẹ̀kẹ́ náà fẹ́m yọ gba ládá márùn sí ládá wọn tó jẹmọ́. bí a lè fi àbá ti ń sọ fún ọ pé ẹlẹ́lẹ́ yìí ọ̀dá èyí ọ̀dá ànábì òsè ànábì òsè sanagun ànábì gun plé yóò jọ ọmọ lẹ́fún àgbóyè ipe ọ̀nà rẹ̀ jìn gan lọ́sùn. bàbá ń sọ̀rọ̀ bídíà kìí sọ̀rọ̀ àwọn nǹkan mèremère ayé tí ń dé tuntun tuntun tuntun ní tí ń jẹ́ bídíà ni bídíà tó ń fi díìnì àdádálẹ̀ tí wọ́n bá dálẹ̀ sínú ìjọsìn ni wọ́n ń pè ní bídíà wàhádà muharram èèwọ̀ nìyẹn àlèbídíà tó fi díìnì ìyá mastohudetha fi díìnì bídíà tí ọ̀dà tó jẹ́ wọ̀ òun ni kẹ́nìkan láyà láyà kó sì gbé nǹkan kan kalẹ̀ kó ní ká máa fi súnmọ́ lọ tọ́lọ́hún ò sì sọ tànàbí ọ̀sọ́ ìtọ́ba rí kọjẹ́ kéwú tọ́ba kókè ìlú tọ́ba wọ̀ wà á ní tẹ̀lé bọ́jẹ́ bàbá wa ní tẹ̀lé bọ́jẹ́ ìyá wa ní tẹ̀lé ámbẹ̀lẹ̀ dàzí àfa àtọ̀kọ́ wa ní kéwú alif batasa àbí dàbí àbí thanawi kọ́dà àbá àtọ́kọ̀ wọn jámíà tọ́ba ti ní àfikín ní kan sí lọ́n tá a bá ti béèrè pé aha eléyìí kọ̀ lẹ́rìí èmi mọ́ bẹ́ẹ̀ mo ní ká máa ṣe sẹ́yìn mọ́ a ní àmọ́ lọ́n ní tó jẹ́ àmọ́ náà ni pé à ń tẹ̀lé ẹ̀yin ọ̀wá bì lọ́lọ́n. lẹ́yìn dínà aláṣùlù fíhì tawqif kamakul na sábìkọ ẹ̀sìn wọ́n ní o ṣe ni kò tó ṣe ìjọba sì ni o ṣe ni kò ṣe lẹ́yìn náà bí wọ́n bá ṣe ni kò ṣe ni kò ṣe ó yàtọ̀ síra wọn o èyí ọmọ ti nǹkan míì ó wà nú ẹ̀sìn àmọ́ bí wọ́n ṣe ni kò ṣe kí ni ṣe kí ni kí n ṣe ọ̀rọ̀ ẹ̀sìn bí wọ́n bá tó díjú ẹyọ kan ó di ọgbọ̀rọ̀ ìyá méjì mẹ́ o bí wọ́n bá ti ní kó múfù ó múfù bí wọ́n ti ní kó súnmọ́yìn ó súnmọ́yìn ìjọba ní kó ọkà ń bí ilé òṣè kí ni ilé ọkà akínrun jẹ̀mọ́ àtàn àbí wọ́n ti ká ọmọ tán wọ́n sì kọ́ ọmọ ń padà bọ̀ wọ́n pa àwọn àbàbàjínrin fídíò ẹmọ tẹ́ ń pè ní àbàbàjínrin ńbẹ̀ Yorùbá ńbẹ̀ ilẹ̀ Áfíríkà ń Asia country kọ́dà àwọn tán sí fídíò ńbẹ̀ ń Saudi àmọ́ àwọn afá wọn fi gbóhùn lẹ́nu wọn àwọn afá ti fi àwọn apàṣán dẹ̀lílù àwọn apàṣán àdílà wọ́n ti fi gbóhùn lẹ́nu wọn wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wọ́n fèrè pamọ́ síbẹ̀ ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa mu'adh kan wá sìkọ́ mọ̀ta láwọn pé la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam àwọn ni ẹ má sọ bẹ́ẹ̀ má bídíà ni yóò ní tó ń sọ yìí sí ọ̀dá lóòótọ́ ìtọ́sọ́dá àmọ́ òun òkú yá sọ mẹ́wọ̀n ẹni tọ́jọ̀ tí wọ́n sì táwa ń pé ẹ̀yìnyàwó ní mọ́ ní ẹ̀yìnyàwó ní mẹ́ni ṣe ṣàdúà àdúà ni àmọ́sọ́ bá bẹ̀ mu okú mọ̀ nǹkan iná àtẹ́ná rùkú dá nígbà ọjọ́ pé náà àtẹ́ná sádà anábì ní mọ̀ni àdàsà fi àmúrínà ayé fi dínìnà anábì lẹ́ni tó bá hùn kankan sínú ẹ̀sìn wa tá ń ṣe tó ní a máa ṣe àbí tó ní káwọn èèyàn máa ṣe àbí tó náà ń ṣe fún rẹ̀ fi amrina hadha ayé fi dinina hadha ma laysa minhu tí ò sí ń bẹ̀ tọ́lọ́wọ́n bọ̀ òfin síbẹ̀ tánàbí òfin síbẹ̀ fọwọ́ rọ́tùn ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ̀ ṣẹ̀rí hadithi gbogbo àwa tá a bá ní tíra hadithi lé kálọ̀ lè wá káka mọ́ ní àmìlà àmàlà lẹ́sà àléyìí amúrùnà fọwọ́ rọ́tùn anábìnrin bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ kan tí èsì pàwàlà ni ó ṣe kò ṣe akọ̀bá lọ́wọ́ wa ọlọ́run nígbà o mo ṣe sọ lánàá pé àwọn tí wọn lẹ́sìn àwọn mẹ́ta ni àwọn ẹlẹ́bọ lẹ́sìn títí tí wọ́n fi túbá àwọn nasara yahudi ọ̀lẹ́sìn tí wọ́n fi túbá alùlùbídẹ́ ọ̀lẹ́sìn títí tí wọ́n fi túbá nítorí wọ́n kò ní gbà á etí wọn bá wá gbà bó ṣe fún ládá lérí ẹ̀ tó fi wá wà lìjẹ́ náà ọlọ́run bá nínú Kùránì Karim suratu Shura ayà 21 ọlọ́run ní amúláhùn ṣúraká ọlọ́run bá ní àwọn àwọn ni wọ́n tún bẹ lérí ilẹ̀ shara'u lahum minaddin àwọn àwọn ni wọ́n tún hun ẹ̀sìn shara'u lahum minaddin ọlọ́run bá ní àwọn àwọn ni wọ́n tún fún wọn lẹ́sìn mi lẹ́yìn èyí tèmi ọlọ́run ọba ti fún wọn ma lam ya'dhan èyí tọ́lọ́wọ́n bá ọ̀yọ̀ǹda kan máa ṣe àwọn àwọn ni wọ́n tún wọ́n ń fi ẹ̀sìn míì lélẹ̀ yàtọ̀ sí ìfẹ́ mi ọlọ́run ní kí wọ́n ṣe àbí èyí tí ànábì Muhammad sallam tó ṣàlàyé fún wọn kí wọ́n ṣe. masjid al inda ahli sunnati wal jama'a ibi àti mú ẹ̀sìn wa awa ahli sunna wal jama'a alukur'an wa kini jama'a alukur'an wa sunna alukur'an àti sunna ẹ̀yọ́ máa yá wa gbogbo tó bá kù lẹ́yìn rẹ̀ ìjìmá òní o kìyàsù ni o gbogbo ẹ̀ pátápátá kò gbọ́dọ̀ yapa alikitaabu wa sunna ẹ̀yọ́ máa yá mi ọlọ́run ọba ọsọ̀rọ̀ yìí atarrasul lam yashra illa bi sanabuwa muhammad sallam àwọn náà tó bẹ̀ kí wọ́n kàn sọ pé ẹ máa fi lẹ́yìn náà súnmọ́ lọ àfikọ́jọ́ pọ́lọ́wọ́ bá lóní kọ́ máa wí wàláhì rọ̀súlù tó bẹ̀ sallallahu alaihi wasallam wa ma yantiqu anil hawa anábì yẹn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ láti inú ẹ̀ in huwa illa wahyun yuha níta bá ní kọ́ sọ fáwọn èèyàn òun ní ń sọ kíláyà yẹn sọ fún wa sí nígbà tá ànábì ọba tó bẹ̀ láti kankan mú kankan kó ní tọ́ mo pèlè ìlẹ́sìn fún yín ọlọ́run ọba àmọ́ yọ̀ǹda rẹ̀ ṣé wo ló wá kó lérí ilé ayé àyà yẹn ní ọmọ ọdún lérí rẹ̀ tí ṣé wò kan bá ti ní máa ṣe báyìí ọ wà sọ fún wọn pé bàbá ẹ fún lẹ́rìí bẹ́ẹ̀ bá ti fún mi lẹ́rìí tèmi ò ní ṣe é torí bàbá wọn gbé kalẹ̀ láti hun ẹ̀sìn suratul najm ọlọ́run sọ nínú suratul haqqah Quran 69, ayah 44 to 47. seven ọlọ́ni wàlá òtá kọ́ wàlà àlẹ́ iná bá àdọ̀lẹ̀ akọ̀wìn tí ànábì bá dọ̀lẹ̀ sọ ọ̀rọ̀ sí wa lẹ́nu ọ̀rọ̀ tá à ní kọ́ sọ níta àfihàn lẹ́sìn tá ànábì bá fi ń lélẹ̀ lẹ́sìn làkàn iná mìíràn òbí yẹmín ọwọ́ ọ̀tún mi ọlọ́run ọjọ́ tiwa yóò àmọ́ lọ́wọ́ ọwọ́ rẹ̀ ọjọ́ tiwa ọlọ́run lóun fi ọwọ́ ọ̀tún gbà á mú thumma laqata'na minhu alwatin alwatin kásán ọrùn rẹ̀ èmi ọlọ́run jà kú kásán tó so ọkàn mọ́ ọrùn rẹ̀ ọlọ́run ní jà fama minkum min ahadin anihu hajizin tani ó wà hajiz mani tani ó kọ̀ fún mi tani ó pa lọ́wọ́ mi tí ma ń jà kásán ọrùn rẹ̀ sallallahu alayhi wa sallam bí ṣe wù ká bọ́ lọ́wọ́ máa ń wẹ̀ sí sẹ́rí pé ọlọ́wọ́n ọba ti ẹ̀jẹ̀ nìyẹn mọ́ nítorí pé ìmọ̀ ohun ẹ̀sìn yàtọ̀ sẹ́sìn ọlọ́run ìmọ̀ ara èsù lọ́wọ́ ni ìmọ̀ sin èsù ni alamọ́ha ní ilaykum ya bani adam ẹbẹ̀ ti gbàdéhùn ẹ̀yọ́mọ̀ anábì adam Allah ta'budu shaitan ìpè ẹ̀ ní sin èsù innahu lakum aduwwun mubin ọ̀tá yín lè sùn wà ní budu ni èmi ni ẹ máa sìn hada siratun mustaqim òun lójú ọ̀nà tó tọ́ siratun mustaqim kí ni jama alikitabu wa sunna gbogbo ẹ̀sìn míì tá bá ń rílẹ̀ yorùbá imported religion àwọn ẹ̀sìn tí wọ́n kó wá látòkè ọkùn àwọn ẹ̀sìn tó wọlé wá bá wa àwọn bàbá wa nílẹ̀ yorùbá wàláhì nígbà táwọn ará Málì tí wọ́n wá àtàwọn tí wọ́n gbẹ̀sìn dé ẹ̀sìn lálàáfíà díẹ̀ àwọn ìmọ̀kan kọ̀ọ̀kan tẹ́ bá rí bó ṣe yá àwọn ará Málì náà bó ṣe yé wọn mọ́ ní lẹ́yìn náà làwọn important ẹ̀sìn wọn dé tìjáníyà kàdìríyà sàmṣíyà sàṣìlíyà ìkìlàsíyà ẹ̀sìn àlìjànú àsàdátù ọlọ́run lọ́wọ́ ọjà ka sanrọ̀ ànábì tó bá lọ lè ṣe ẹ̀sìn míì àbọ̀sọ nǹkan míì tó wọn ò fi lé lẹ́nu táàbà kan bá wà sọ tọ́lọ́wọ́ ran ta ní ẹ̀rí dàtí tó ní kí lọ́kàn yín pẹ̀lú àwa ní kẹ́ máa ṣe ẹ̀ ń béèrè ẹ̀rí lọ́wọ́ ìmọ̀ tọ́lọ́wọ́ hàn yọ lágbá o òun náà fẹ́ sọ̀rọ̀ tọ́lọ́nù lisanu halil mọ̀tẹ́dì yẹ̀kùn ẹ̀rí ọmọ èèyàn tí ń ṣe bídíà bí ọba sọ fún wa ẹ mọ tí ń wí ìṣesí rẹ ní ti ń sọ ni pé anadina lam yaktamil fakamala ẹ̀sìn yóò pé ẹ̀sìn yóò pé èyí tó ń fi kún yẹn òun ni ó jẹ́ ó pé ọlọ́run ti tèlà amálẹ̀ ó ní aliyahuma níjọ́ àràfà níjọ́ jimá ọlọ́run bá ní aliyahuma lẹ́ni akimali tó lakum dínakùn àti parí ẹ̀sìn yìí wa atmamtu alaykum ni'mati mo ti yọ́nú sí yín lérí ẹ̀sìn tẹ̀sìn yẹn wa raditu lakumul islama dina ìsìláàmù ni mo fẹ́ kẹ́ ẹ máa ṣe òun ni mo yọ́nú sí nínú gbogbo ẹ̀sìn ìsìláàmù tí wọ́n wá rìn fáàsì ń bí ìsìláàmù ojú ànábì ni o ẹ̀yọ́ mọ̀ yá àfihàn tẹ̀lé mi ká lọ ìsìláàmù tó lọ́wọ́ lóhun yọnu sí ń bí ìsìláàmù tá ànábì ṣe kìí ṣe ìsìláàmù kọ́lọ̀kọ́lọ̀ tiwa táwa ń ṣe ń bí nítorí pé ńgbà náà kíbúlátùnà wáhìdà kìtàbùnà wáhìdùn rọ̀súlùnà wáhìdùn sọlátùnà wáhìdà sífàtù sọlátùnà wáhìdà nígbà náà bákan náà ni wọ́n kírun bákan náà ni wọ́n gbàwẹ̀ bákan náà wọ́n yọ zaka bákan náà wọ́n ṣe hajj bákan náà ni wọ́n ṣe gbogbo ìjọsìn mọ́sálásí tí wọ́n ti ń kírun bákan náà wọ́n ti ń kírun ṣé gbogbo tí mo sọ yẹn nísìnyí sórí bẹ́ẹ̀ ṣé mùsùlùmí kan lè pè mí sí pé kí n wá sí jòkó kan náà jòkó bí dé àkémi ọlọ ọ̀pọ̀ tí kò kóun náà gbọ́ pé mo ní à ń ṣe jòkó nípa súnà kóun náà lòun wá wípé èmi ẹsẹ àlùsúnà yóò sọ bẹ́ẹ̀ fún yín gbogbo mọ́sálásí awọ awọ awọ awọ awọ ìjọ awọ awọ awọ ẹmọtẹ́npẹ̀lẹ̀ awọ ìjà kọrẹ gbogbo síríìtì mùsùlùmí àwa lọ́lọ́tọ̀ àwọn nǹkan ti sọnù nù wa ni tá a bá wá rò pé gbogbo wa la sọnù ẹni bá mọ àdírẹ́sì yọ mọ̀ nàlẹ́ àbí onímọ̀ nàlẹ́ ká ní gbogbo wa la sọnù sẹ́ ẹni bá mọ àdírẹ́sì yọ mọ̀ nàlẹ́ àbí onímọ̀ nàlẹ́ kí la dírẹ́sì wa alikitaabu adikini wa sunna ìwọ onídàrá ẹ láàmú ọkàn lọ lè ṣe Quran èyí tó bá ti wà ń bẹ̀ lọ́pàá ṣe ń tiẹ̀ anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni bí ikhtilafu bá ti dé sunna tèmi ni ẹ ṣe ẹ béèrè pé wo tèmi ṣe ẹlẹ́ẹ̀kejì anna rasula khana risalata akhaba albada mina risala ẹni tí ń ṣe bídíà ní ti ń sọ ní ti ń sọ ìbá àmọ́ sọ lẹ́nu ní ti ṣèṣì rẹ̀ ń wí ni pé Anabi. kò jẹ́ gbogbo iṣẹ́ tí wọ́n fi rán fún wa ó ṣe jàǹbá ó tó wá fi díẹ̀lẹ̀ tí ò jíṣẹ́ pé ànábì sì ni tọ́ alibadakutu ṣe mo jíṣẹ́ pé àwọn sábà níbẹ̀ ni bàlá ò jíṣẹ́ pé o anábìrin taraktukum alẹ́lẹ́ mahajjẹ́tì bẹ̀yìdọ́ mo fi yín lẹ̀ lórí ojú ọ̀nà tó kílíà lélu àwọn àhárí ha kò sí yàtọ̀ láàrin òru rẹ̀ àtọ̀sẹ́ ẹ máa rìn lọ́dún wọ́n máa rìn wàlá yazigu anha illa halik ẹnì kankan ò ní yẹ ẹsẹ̀ kú lójú ọ̀nà tó kílíà yẹn àfi kó lè parun bí díẹ̀ ànábìrin fàásì ẹni bá ti ya ẹsẹ̀ kú lójú ọ̀nà sunna ó ti bọ́ sójú ọ̀nà kíni ojú ọ̀nà àparun kọlọmọsẹ̀ sọ níbẹ̀ ìmáàmù máàlìkì ọ̀rọ̀ àwọn ìmáàmù pọ̀ lérí bídíà mo wá wò pé ti máàlìkì ní mú wa torí mọ́sà bí máàlìkì là máa pa ń se ń bí tọ́ ìmáàmù máàlìkì ọ̀sọ̀ nínú tíra ẹlẹ́wò tíra tán pè ní al-i'tisam li Shatibi al-i'tisam afáwọ̀ Shatibi ló ṣe Oni imamu ìmáàmù sọ pé malik ó ní man tada fil islam bid'a ẹni bá hun kankan sínú ẹ̀sìn yàrá asana tọ́wálé tí mo fi kún yín náà ó náà dá ọlọ́run ọgbà bẹ́ẹ̀ ọlọ́run làjẹ́ fakọ̀dé záàmà anna muhammad akọ̀dé khana risala in tó rò lẹ́mí rẹ̀ ni pé anabi jàmbá mẹ́sẹ̀jì anabi òjíṣẹ́ pé èyí tọ́wá kù tá anabi fi pamọ́ yẹn òun náà ló mú wọn ikrahu qawlahu ta'ala ma maliki ni sẹ́yìn ọgbọ́n tọ́lọ̀ ń sọ ni ipe al-yawma akmaltu lakum dinakum ẹ̀sìn yìí ti pé kò sí ta ayọ̀ kún bẹ́ẹ̀ kò sí ta fi kún. ma maliki náà ni tún sọ̀rọ̀ nínú tirami àwọn afáàní wà ní sáà tìbí iná ó wà ní i'tisam ma lam yakun yawma idhin dina gbogbo tí ó bá jẹ́sìn lásìkò ànábì la yakun al-yawma dina kò lè jẹ́sìn lẹ́ni o torí wọn ehun ẹ̀sìn míì ẹ̀sìn ta náà náà làá máa ṣe photocopy lẹ̀sìn bí wọ́n ṣe ń ṣe ń gbà wọn tí wọ́n ka fati àti ń ka súra lé báwa náà ó ṣe máa ṣe nìyẹn láàyè àyè aláwọ̀ tá ànábì máa ń ṣe ń gbà wọn ànábì máa ń ṣe é máa ń dá ṣe pẹ̀lú àwọn sàhábà kálukú máa ń dá ṣe lọ́tọ̀ọ̀tọ̀ báwa náà wọ́n máa ṣe ní ìsìnbó làá máa ṣe kálukú máa ṣe lọ́tọ̀ọ̀tọ̀ bọ́ọ̀ ṣe ní ihun ẹ̀sìn míì bọ́ọ̀ bẹ́ẹ̀ náà ló ò ní mú èyí tí wọ́n mú wà náà ò tinú pa á láró. abẹ́lẹ́ ń kọ́lọ́ ń sànú wa ẹ rí àwọn sàhábà kò sẹ́nìkan tó tó bẹ́ẹ̀ láti fi nǹkan lélẹ̀ ká mọ̀ fi sin lọ gbogbo àwọn tábìlì kò sẹ́nìkan tó tó bẹ́ẹ̀ láàrin sewu kan tó bẹ wali kan tó bẹ imaamu kan tó bẹ mudiru kan tó bẹ mualimu kan tó bẹ mukadamu kan tó bẹ khalifa kan tó bẹ. nítorí pé kò sí ntọ́ba ẹ̀sìn nasara jẹ́ wọ́n yí padà náà ni a lọ sí yunifásitì kan a lọ lè ṣe lẹ́kítọ̀ àwa fẹ́ wọ inú ọgbà yẹn lógun state ń bẹ wọ́n wá rí sáńbọ̀dù àwọn mss àwọn ọmọ àyà kọlọmbà ni wà pẹ̀lú wọn wọ́n rí àjọlọ pẹ̀lú àpáàdù àbí lókèlọ wọ́n rí sáńbọ̀dù mss tí ń dúró fún àwọn mùsùlùmí tó wà náà gbà sáńbọ̀dù tó kù lẹ́yìn ẹyẹ ọkàn ọbẹ̀ tó méje kálukú wá ní tiẹ̀ cac kerubu oye gideon oye kìnìkan gbogbo wa lọ bẹ́ẹ̀ mo ní afẹ́ ìmọ̀lẹ̀ kéwú ní inú wá àti tí mo fẹ́ ṣe kéwú ti bẹ̀rẹ̀ o ẹwú sáàmù òdìbí ẹ máa kéwú mẹ́ ìtumọ̀ ẹni pé ọ̀kan Islam àwọn wọ́n ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n yìí sì bára wọn ṣe sáwọn náà ti wá ń kà báyìí sẹ́mi lẹ́lọ́ mọ̀lúdì báyìí ẹ pè mí sí mọ̀lúdì sẹ́mi ọ̀wà èmi ò ní wá tí máa pọ̀ ọ́nà sí conference gbé tó ẹ jẹ́ àjọ gbé tíra yẹ̀wò kí wọ́n náà ọkà lé kíni ọkà òun náà lè sọ pé wọ́n wá wípé ẹ̀yin sara wọn àwa náà sì sara yín èṣù lọ dálẹ̀ àmọ́ àwọn fún bídíà lọ́rán àwọn lọ́rán sí wa àwọn ni wọ́n kí nǹkan bọnú ẹ̀sìn tí ó sí ń wa al-Hafiz ibn Rajab nígbà táwọn èèyàn máa ń sọ pé bídíà nǹkan sàmàtìlì bídíà tó ilẹ̀ hasana wa sayyi'a bídíà dáadáa wà bídíà dáadáa wà àfin tó ṣinṣẹ́ ni àfin tó ṣinṣẹ́ ni bídíà hasana. bàbá wa imam wa eh, ibn Rajab al-Hafiz wọn náà nábì ní kullu bídíà ti dọ̀lá la anábì ní gbogbo bídíà nù ẹ̀yin wá tún ní ànú kan bẹ tó dáa ipe nínú ànú yẹn àwọn ànú kan bẹ tó tún asana nítorí sọ̀rọ̀ torí anabi ní kúlù bìdíà ẹ̀sìn tẹ́ bá ti mú lánàá ni bó ṣe òkú àwọn yẹn pọ̀ ń bẹ̀ tó bàbá wa ní àdìsí yìí àti hadisi mọ́ni àhàdáta fi amúrìnà àhàdá máa lè sàmínú fọwọ́ rọ́dùn ẹni bá dá nǹkan kan lẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ wọ́n ní fakulumani ahdatha shay'an wa nasabahu ila din alhabib afa wa ibn rajab àwọn afagba ni o àwọn afagba ni o wọ́n kéwú jẹ́ àwọn afáyín lọ wọ́n ní ẹni bá fi nǹkan ti sẹ́sìn wọ́n làmú yẹkùn lọ́wọ́ aṣèlú min ad-din sì ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn yarji'u ilayhi yóò padà sọ́dọ̀ ẹ̀ kò ní lọ́dọ̀ ọlọ́ fọwọ́ dọ̀láàdà ànùnà wọn pè bẹ́ẹ̀ falaysa min al-bid'i ma huwa hasanu mutlaqa nínú ẹ̀sìn wa yìí kò sí bídíà kan tó dáa ẹgbẹ́jọ́ pé ìlú ni wọ́n fi kó àwọn ọmọ wa lọ ṣọ́ọ̀ṣì làwọn náà wá bẹ̀rẹ̀ àìláìláńlá láìláìláńlá láìláìláńlá gbangbangbí yóò wá ní iṣẹ́ ọ̀wá dá àwọn ọmọ wọn ò ti lọ ṣọ́ọ̀ṣì mọ́ ijó tán fẹ́ lè jó láwọn náà wọ́n ń jó ń bí bídíà tó dá lẹ́nì ṣe àní bídíà tí ọ̀dá ni ọwọ́ àbẹ̀rẹ̀ pé kí lànà fi kó àwọn kèfèrí kù nínú ẹbọ kí lànà bíbi ṣe dáwà ó béèrè inú tíra ìwọ náà wà ló mẹ́tọ̀dù tó fi ní sọ̀rọ̀ nǹkan tí ma ń yàtọ̀ láàrin tá nábì lò àti táwa ń lò òun náà ni means ànábì lò bàtà òun ní kófù àbí òun lò lẹ́dà èyí tí ó ma yàtọ̀ nínú mọ́ṣáláṣí anabi fi ohun pẹ̀hún àtàwọn sọ̀hábà àwọn lo máìkì irinṣẹ́ fati àtàwọn kà lọ́kùn náà làwọn náà kà lẹ́nu máìkì anabi fún wọn rẹ̀ lọ́mọ́kà àwọn agun pílẹ̀nì lọ́mọ́kà iléyìí sí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ayé nìyí bídí àtàwọn wí alikulu bídí àti kúfùrù ìjẹ́ gbogbo bídí àní sọ̀yàn di kèfèrí ẹjẹ́ asọ́mọ́ àwọn afẹ́sẹ̀ lẹ́yìn sáà laysa kullu bid'atin mukaffira kìí ṣe gbogbo bídíà ní sọ̀yàn di kèfèrí àwọn bídíà kan tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni kódà àwọn bídíà kan bẹ tó jẹ́ ẹbọ ni nínú bídíà tó jẹ́ṣẹ̀ òun náà ni kí afẹ́ kírun kí mọ́mọ́ ní Allahu akbarun káwàtà wà lẹ́yìn káwà náwọ́ káni aláhùnmà iní náwọ́ ètò fárídọ̀ sọ̀láti zúrí ikìtìdá bílìmáàmù tajudeen bílìmáàmù kamarideen bílìmáàmù najimudeen ẹ̀ lillahi ta'ala Allahu akbar kí yóò tó àníyàn sọ́wọ́ lẹ́yìn gbà tó tó sọ́wọ́ tán ó tún wá dánú sáré ipe ah níbo ti wu jákè ni anábì wu jákè bẹ́ẹ̀ anábì ma àníyàn anábì ma ń wà nínú ni àníyàn tó mahalo ha alqalb ètò wà tuntun náà ni pé anábì ọba ti dàníyàn gbọ́n bọ̀ kírun kò ní tuntun dàníyàn mi pẹ̀lú kọ́má sọ́mọ́ Allahu akbar Allahu akbar àtàwọn jama ẹni tó wá ṣe léyìn ṣiṣẹ́ mọ̀ pé bídíà ló ṣe káwá ní a ah, ó ti di kèfèrí ọ̀hún abẹ́ni tó lè takú sí sàárè bàbá alimi lọrin tí wọ́n gbé alimi gbà míì alimi sànú míì ìbàdàlá àríjà lálá ẹ̀yẹn ni re àyínú náà bí àwọn onílá sísan wí wọ́rọ̀wọ́rọ̀ ń bẹ̀ ṣé àwọn abẹ́ni tó ń ṣeun kí ní ṣe jama ẹ̀bọ tó nípa tó láwọn ṣe ní wàlá tẹ̀lé ọmọ aláhi ahada ẹ má pe ẹlòmíì mọ́ ọlọ́run àdúrà huwa al-ibada anábì ní àdúrà ìjọsìn ni o ẹ má fẹ́ lòmíì o irú bídí àyẹ̀sẹ̀ pé bídí àti ń sọ yẹn di kèfèrí ni àwa ní ti pè ń kèfèrí gan tòun bá ṣe bá ní etí sàárè òun àwa fà mọ́dọ̀ wípé n tó ń ṣe yìí sọ̀rọ̀ pé ṣé wìí ó lè gbà ọ́ lẹ̀ nítorí ṣe òun ta ló ní ọmọ ṣe nítorí ṣe kò sí lásìkò ànábì kẹ́nì kan lọ sàárè kọ́mọ̀ lè sàdúrà ń bẹ kọ́mọ̀ lè pe ẹni tó wà ń bẹ ẹni ẹ̀gá nídìí àdúrà rẹ̀ tọ́ba wá ní à ní táwọn máa ṣe nílẹ̀ yìí nù ẹ̀yin wà bíyà ẹdẹ ẹ̀yin wà bíyà nígbà lọ́sẹ̀ wá di kèfèrí tá a máa fàdúrà ràn lọ́wọ́ tá a tún máa ṣe kí ni jama tá a máa ṣe kí ni jama tá a máa fàdúrà ràn lọ́wọ́ àbí àdẹ́bẹ̀ fàdúrà ràn di mùsùlùmí اللهم اعز هذا هذا الاسلام اللهم بابا wa gbé islam yìí ga bi ahdi umarain pẹ̀lú ọ̀kan nínú àwọn umaru méjì tó wà ní Mákà yìí Abuja umaru ní jẹ́ umaru bin Khattab umaru ní jẹ́ àdúà wa gba lare nìkan kò gba lare nìkan ama sadua bolon ba kada da pe yomana ani wa to da fa kan ben lorin sin tin wí katikati to nan pere la sunna jamaa kaisa al sunna àwọn hadadun eh hadadun alhadadiya àwọn ará kan ní wọ́n nínú àwọn olùbídíà táwọn náà ń pẹ́ pè mara súnà yóò ní kúlù olùbídíà ti kú ọsọ dé fún gbà kan wọ́n ní ẹni wọ́n mú tẹ̀sùbà lọ́wọ́ káfìrí wọ́n tó ní ẹni wọ́n sùn jẹun ó padà tààrọ́ jà ó ní wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ tó láwọn kan ní ayé ń jọ́ta dọ́dọ̀ rẹ sọmọ kó súnmù fún wa tàbí jẹun ajẹ́gbẹ́ àwọn tá a fi spoon jẹun tá a jẹ́ kèfèrí àtìwọ́n náà tí ó supply wa àwọn méjì náà kọ́ kò fáàrù ni wa ẹ má gbọ́ kí ṣètì ẹ̀ máa ń ẹ̀yin tẹ́ bá ti mọ̀ ṣẹ́ gbọ́ ẹ bẹ́ẹ̀ mọ̀ bọ́dá wa ni àmúti sọ̀nù ẹ má fàdúrà náà lọ́wọ́ kọ̀rọ̀. àníwá wòlé bídí a ẹ̀yọ́ màá yá mi ṣe rí bídí àtà ń ṣe nínú ẹ̀sìn wa ìran méjì ni bídí àtò àkèkíyà ò bídí àtò ìdọ̀fẹ́yà bídí àyí tó jẹ́ ti àkèkíyà kò sí lásìkò ànábì àmọ́ bí wọ́n ti rí irú mọ̀lúdì àmọ́ bí wọ́n ti rí anabi ose abubakar ose umaru ose yàwọn wípé kàtìkàtì yóò ní iná lábàlá yìí kàtàwù yusọ luna ala nabi yóò láyà mọlídùn mo ní èyí nìfà àwọn kápẹ́ńtà àtàwọn bàbá sọmẹlì tọrọ òye àti gbogbo àwọn tó ń tẹ̀lé ń gọ́gọ́ tó wá sọ yìí bẹ́mi pé iná láwọ́bálá ẹ̀kátà orí sọ̀rọ̀ alànàbí ó ní ẹ̀rí mọ̀lúdì àwọn tí wọ́n ṣe kọ́lọ̀ yí wọn padà àìṣe bẹ́ẹ̀dẹ̀ fókù ọ̀ anábì kú ọ̀ àwọn Yahudi Nasara wọn máa ṣe bẹ́ẹ̀dẹ̀ ọba mọ́tífàrí ló lè sàtójúràn lọ́lọ́ lè mú wá sínú ẹ̀sìn wa ẹ má ṣe mọ̀lúdì mọ́ kódà ẹ bá fẹ́ kó jọ mọ́sálásí ẹlẹ́fẹ́sí lọ́ńtì èmi náà wà ẹ pè sàdúgbò yín ẹ sáni lọ́ńtì káwá ṣe wá àti ká gbowó fún mọ́sálásí àmọ́kọ́ ọmọ wa pé nítorí bá fẹ́ gbowó la fi pè mọ̀lúdì mọ́ pé mọ̀lúdì mọ́ bídíà ní mọ̀lúdì kò sí ẹ̀rí fún alukurani àti sunna bídíà ilé yìí kò sí tẹ́lẹ̀ kálẹ̀ ìjókòó ti sàárè náà kò sí tẹ́lẹ̀ àwọn eléyìí wọ́n sẹ̀ ìmpọ́tù ẹ̀ ní àkìkíyà ni ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni bídí atún ìdọ̀fíyà nínú àwọn bídí àkìkíyà òun ni ká fẹ́ pè ọlọ́run ká máa wá fi ọ̀pá ya jali jali jali jali ya ilu ya rauka ya ilu ya basibasibasi ya ilu ya basima ya jali jali gbogbo èyí ni àgbọ̀rí nígbà náà bí lọ́kàn lóde àbọ̀gbọ́gbọ́n àdáhùn sí ya rauka ya ilu ya masika ya ilu ya damadama ya ilu àwọn bídẹ̀ ẹgbẹ́ yìí bídẹ̀ hakikiya ní àbọ̀bí wọ́n ti rí àṣetáni náà lọ́kọ́ wọn ahamusa kako aláwọ̀ ya tu àṣetáni lọ́kọ́ bàbá ti ń sọ kò sínú sírẹ́sì àwọn hakikiya ní ọ̀pọ̀ bẹ́ẹ̀ torí àsìkò wa ẹ̀rí bídíà ìdọ̀fíyà ń tiẹ̀ òun náà ni bídíà tó jẹ́ pé òun nípìlẹ̀ nínú ẹ̀sìn àwa fi kún láìláìláìláà òun nípìlẹ̀ nínú ẹ̀sìn àbí àwa afasọkùn aṣọ ọ̀pá kan àwa pé la ilaha illallah anábì náà ṣe ẹ̀yin náà máa ṣe afdọ̀lù díkìrì la ilaha illallah díkìrì tó lọ́lá jù la ilaha illallah àbáwọn anábì kálukú máa ń dá ṣe ẹ̀yin wá ń ṣe papọ̀ ṣíṣe pọ̀ tẹ́ papọ̀ ni òun náà ní ìdọ́fà oyé mùdọ́fà mùdọ́fà lè ìdọ́fà tẹ́ fi kún ẹ fi kún bí wọ́n ṣe ń ṣe lásìkò ànábì gẹ́lẹ́ bẹ́ẹ̀ láwọn ṣe torí bí èèbá jẹ́ pé bọ́yá èṣù lọ́dà alẹ̀ kí ló tún fa aṣọ lẹ́yìn ìgbà tẹ̀yìn wí papọ̀ ẹ̀yìn wí papọ̀ kíráìmù kanu ẹ̀ tó wá ti aṣọ aṣọ kíni ṣé olóró làwa ni abónígònà kò sí ń bẹ̀ yá hajj wa kọ̀yùm iná àwọn orúkọ ọlọ́ni ẹ̀yìn wí papọ̀ ẹ fi kún ni ẹ tó wá jọ bàndírì sí ẹ tó fi lùkún yáyọ akọ̀yúmù sì ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn hayyum oyin kọ̀yúmù la ilaha illallah àwọn náà máa ń wí àwọn kàdìríyà ìlú tẹ́kùnkùn ni òun náà ní bídí abẹ́ anábì àtàwọn sọ̀hábò lùlú mọ́ṣáláṣí rí kò sí táàbì nǹkan tó lùlú mọ́ṣáláṣí rí wọ́n ní ṣé wọ́n àwọn bọ́n ṣe gbé wánu lọ́tọ̀dọ̀ta ni wọ́n tún wá parọ́ mọ́ ànábì wọ́n là ànábì ló fún ọ lójú oorun a jẹ́ pé iṣẹ́ tà nábì ọ̀jẹ́ tán nígbà tó wà lójú ayé ni wọ́n ń fún yín lójú oorun tọ́lọ́n sì lámọ́lẹ̀ pé al-yawma akmaltu lakum dinakum ẹ̀sìn ti parí kánábì ó tó kù ẹjá lè túbọ̀ lọ́dọ̀ ọlọ́run àárò pàǹsìn lọ́n ni ọgbàjúmọ̀ ńlẹ̀ yorùbá ẹ̀sìn kan ó àwọn kérúbù àti sẹ́rẹ́fù ni wọ́n máa ń lò lùmọ́ nínú ilé ìjọsìn wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àṣàlátù àbí ìgbọ́lọ̀ ní àṣà látò àbí ta káwá kó bìyàn lóbìn jọ aṣọ funfun bàtà funfun tẹ̀sùbá funfun báàgì funfun mọ́tò funfun gbà míì lọ́nà bá ní orúwó rà kábùyọ̀ dání ẹgbómi dání ká máa gbé kìí sáré kẹ́lẹ̀ wákàṣe ẹ̀yìn mísánà ilẹ̀ wákàṣe ní tẹ́ ń ṣe ní kíráìmù ní kíráìmù nínú ẹ̀sìn bídíà ni fọlá takọta àtàbílẹ̀ kọ́ọ̀lì ọlọ́run lẹ́yìn ẹ̀wà nábì ẹ̀rẹ̀ òun ilé o kẹ́nìkan yẹn má déhùn ta o ẹ̀ má déhùn ta o ẹ̀yìn ẹ̀wà nábì kẹsọ́ra yóò kẹsọ̀rọ̀ nọ́mà obìnrin wa ń déhùn lásán láti wọn láwọn dá wákà àyílá àyílálá àwọn gbọ́lọ́ ń gbọ́ àyílá àyílálá àwọn gbọ́ ànábì gbọ́ àyílá àyílálá àwọn sóríire ò tí ì ṣe tán àbíkọ́ bọ́ ká máa làmọ́lẹ̀ ni tó ráhùn gbà tán lọ kọ́lọ́mọ́ sọ ìṣànú wa ọlọ́run fún alẹ́gbẹ̀gbọ́n àtàláfíà tàbí ti ṣe ọlọ́run tàbí sin ọlọ́run bá wa bídíà ní ká máa kọ́ àwọn obìnrin káàkiri lóru kálàṣẹ tàájùdí á padà wá ká gbogbo yòókù àwọn eléyìí tàájùdí wà ní ẹ̀sìn kí ni wọ́n fi kún jama oye àwọn obìnrin tán ní káma kí nínú yàrá wọn ìran ọ̀ràn yàn wọ́n tún kó wọn jáde ìjáde àwọn obìnrin yẹn wọ́n fi kún tàájù ni ayé ṣe tààjù ní níjàmá yàtọ̀ sínú Ramadan àbí ká máa ṣe nínú yàrá wa pẹ̀lú ẹbí wa àmọ́ pé mọ́ṣáláṣí kan lórí fídì kan ẹ fẹ́ rí fídì kun ni ẹ mọ́ṣáláṣí yẹn kun ni yàtọ̀ sínú Ramadan bídí àìdọ̀fíà ni eléyìí ní sábà máa ń dá wa lálẹ́ púpọ̀ wọn ni ah, ṣé ọ̀wọ́ á dá báyìí gbogbo àwọn tó yẹ kí wọ́n lọ night fídì gbogbo wọn ni àti kó ṣe mọ́ṣáláṣí yìí ṣé ọ̀dá báyìí ọ̀dà àbí ọ̀dà àwọn náà ní àfa ọ̀dà kò sì dáa kò sí kí ni jọba kọ̀dá nítorí pé àtẹ́bí náà láti tààjì ìdìbò láwọn sàábà ẹ gbogbo ńlá ànábì ní ẹmọ ẹjá pàdé ń jìmọ̀ tó parí oṣù ipò gbogbo wa fẹ́ ṣe náà fi lálápapọ̀ ẹgbà àwọ̀ ẹjọ́ méje fún ìlú wa ẹ dákun tẹ̀wọ̀n pé àwọ̀ ẹ̀dá ó nípìlẹ̀ tọ̀ táwọn fi jọ́ méje sí táwọn sọ fún ọ pé jọ́ méje ní oní ọkà ti bẹ̀lẹ̀ ta ló ń wá àwẹ̀ fún ọ pé kẹ́ máa fà àwẹ̀ kẹ́ máa wọ àwẹ̀ fún yàn kálukú náà gbàgbà làmísì àti mande ẹ̀jẹ̀ jẹ́ ti fẹ́ sínú ọ̀tọ̀rọ̀ fún lu ọlọ́run ìmáàmù wa Buhari ọlọ́run bá wa pẹ̀lú ẹ̀ sẹ́ẹ̀rí gbogbo bí wọ́n bá ti fìbédè àlélẹ̀ wọ́n ti pa súnà kan rẹ̀ ń bẹ̀ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn táwọn àlùfáà ní kásàlẹ̀ fún wa ni pé ká lè mọ̀ pé àlè ìbádàtú lá àṣàrìtọ́ ẹ̀sìn wa tá à ń ṣe yìí ó ní májẹ̀mú méjì kọ́lọ́hún tó gbà alákọ̀ọ́kọ́ ni àlè ìkìláàs ká ṣe nítorí ọlọ́run ẹlẹ́ẹ̀kejì mutaba atul mustapha ká tẹ̀lé ànábì bó ṣe ṣe tiẹ̀ bó ti ṣe gẹ́lẹ̀ ní ká ṣe ibi ó ti ṣe mẹ́ta ká ṣe mẹ́ta ibi ó ti ṣe méje ká ṣe méje ibi ó ti tú wa lẹ̀ ṣe ta bá fẹ́ ká ṣe iye tó bá wù wá mọ́dẹ̀ẹ́ra rẹ pẹ̀lú four thousand four hundred forty four seven thousand seven hundred fifty seven nine thousand nine hundred ninety nine ọ padà jásẹ́ nu èṣù ni nígbà bá ṣe léyìn tó ráyè léyìn níjọ́ kejì tó lọ bí iṣẹ́ tí ò sáyè ọ̀sì fẹ́ fa nine thousand naira ninety nine yàrá tí wọ́n láti wọ́n láti wọ́n tíf tíf tíf tíf tíf tíf tíf tíf tíf tíf ntí ọmọ wínú jama ntí ọmọ wínú kò lè jàmíyàn tíf tíf náà padà gbẹ̀yìn ẹ̀ anabi ni sallallahu alaihi wasallam wọn lọ́lọ́run sọ fún wa pé wa ma umiru illa liyabudullaha mukhlisina lahud-din ọlọ́run bá wa Allah subhanahu wa ta'ala ọlọ́run pa yín lásẹ̀ kankan kẹ wá ṣe láyé ẹ̀sìn ni mukhlisin kẹ nítorí mi nìkan má ṣe nítorí nǹkan mi lẹ́yìn ọlọ́run tó bá ti jẹ́ sìn dákun má ṣe nítorí owó má ṣe nítorí ipò má ṣe nítorí kánmọ́ sàárà tó fẹ́ ṣe gbogbo tó fẹ́ fi súnmọ́ lọ́hùn kọ́dà bàbá rẹ bàbá rẹ tọ́jẹ́ pé wọ́n ká sọ ọ́ lé aṣọ ń dọ̀tí ó sì rí ọ̀fọ́ bàbá wa ń bọ̀ lọ́ọ̀kan lọ́wọ́ sáré kó pé kí bàbá ó lè bà pé kí ló dé tó kó tẹ́lẹ̀ gbogbo ìjọsìn kásì nítorí ọlọ́run ẹlẹ́ẹ̀kejì náà ni mutabaha anábì sì ní ọlọ́run pariwo ni pé kó lè ń kún tuntun ìbónà láàpá tẹ́bi òun ni tẹ́bá wọn pé fẹ́ràn ọlọ́run èmi ni ẹ tẹ̀lé èmi ni ẹ tẹ̀lé ló fi má ìwà pé sọ́lù kàmára ètò mọ́ni ó sọ́lù bí ń ṣe kírun gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kẹ́kì àwọn bàbá wa lẹ́yìn bá àwọn àpé kákásẹ̀ kan sókè tàbá fẹ́ yẹn náfìlà kò lè sí ọgọ́rùn kéèyàn tó kà á tán ó tó mú tẹ̀sùbà lọ́wọ́ kíráìmù ó kásẹ̀ sókè kíráìmù ó mú tẹ̀sùbà lọ́wọ́ lórí irun kíráìmù ẹ̀ṣẹ̀ ó tún wá ṣubú ó tún ṣẹ̀ ó ṣubú lérí ẹ̀sìn ọ̀kan wá sọ fún mi lónìí ó lè ṣí láwọn bàbá ni mo ní fa bàbá lẹ̀ dákun fa bàbá lẹ̀ dáhùn bàbá kan máa ń sàṣírí nínú ilé wọn àtàwọn ẹbí wọn ọlọ́run fi ẹnu bàbá kankan bọ̀ rẹ̀ sí ipe kọ́ wá ní ànábì ní ṣe báyìí èmi náà fẹ́kẹ́ inú tó ṣe báyìí náà kàlí inú inú ìdílé wa dìmúyàtì nílùú Ìlọrin kò sí ilé tí ò ní ní nankali wọn nankali ilé mọ́sìngbá nankali ilé ẹran létí àbánabábà nankali nankali pataka nankali pakata lele eh, nankali pakata lele eléyìí nankali ilo náwó eh, ilo sọ́rí mú kọ́ kí lọ pẹ̀lú gbogbo ẹwà ẹwà ẹ̀ àníkò mẹ́sìn wà kọ́ ọ̀dẹ̀ fún wa níbi tó wà ní Al-Qur'an àti súnà ó tún máa sọ pé sórí ó ṣe é dímá bọ́ọ̀ bá ṣe é dímá dáadáa àti fọlá ṣe wa òlà ṣe fọwọ́ mu ẹ̀yà àtẹ̀wọ́n ibi yẹn jọba ṣe ń gbèdé amẹ́ríkà mọ́ gbèdé london islam ti wọ́n islam ti wá mí o àwọn gba islam alikitabu àti kíni àtúnṣúná wọn kàn lábùkù kọlọ mọ́sá ìsànú wa kọlọ mọ́ fọ́nà màmá o kọlọ ní aláàlélá ìdínú khalis ẹsẹ̀ sí nítorí mi anábì ní ìtàkùtù anìmọ̀ náà ti kàkún bí n ṣe ṣe ájì yìí bẹ́ẹ̀ ní kẹ́yìn náà ó ṣe o fàyín ní la àdìrí la alílá àhójú ba'da hajjati adhi bí n ṣe ṣe ájì gẹ́lẹ́ ní kẹ́ṣí torí ọpọ́síbù kí kí má ṣe ájì mí má pẹ̀lú yìí nílànà kí n sọ fún wa jama yìí abúlábùnà bá sí jòkó jọkan ẹnìkan wá sọ pé umaru sọ báyìí abubakar sọ báyìí abúlábùnà bá sì ní mọ́lá nàbì náà sọ báyìí abúlé àbá sì ní ṣe ẹ kí ayé yẹn parẹ́ ni mọ́lá nàbì sọ báyìí ẹ̀ wọ́n sọ pé kọ́lá abubakar kọ́lá umar umar náà sọ báyìí abubakar sọ báyìí ẹ̀ mẹ́rin tó ní àmà tẹ̀lé ni nígbà tí wọ́n ní ọ̀rọ̀ anábì láàmà ti síwájú tàbúbakar àti umar kí ló dé tó lè ti ọ̀rọ̀ anábì síwájú ọ̀rọ̀ ṣéwù rẹ̀ ń wá ń kó ọgọ̀ọ̀gọ̀ ń sì ń darí ẹ̀rọ nu gbó ó sì ń tẹ̀lé kasara tó bídí àti fi sọ ibi ha ẹni bá ń ṣe bídí à wọn làwọn àdánwò tí wọn máa bá ní alákọ̀ọ́kọ́ àmàlù látòkè bá lò gbogbo wàhálà tó bá yìí ṣe bó ṣe kọ́ lágùn tó kọ́ pẹ́ tó ń bẹ̀ kọ́ tẹ̀ kọ̀kọ̀rọ̀ kó darúgbó síbẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ anabi ni mọ́ni àmì àmàlà lẹ́sà alẹ́ amúrùnà fọwọ́rọ́ dùn ìtẹ̀yìn bá fi ń sin lọ́wọ́ ọba tí ò bá jẹ́ pé àṣẹ wá wá lérí ẹ̀ ọlọ́run nígbà. ẹlẹ́ẹ̀kejì mọ́ni bìtádà á fi ṣe im mínàlì ìbàdà ti kọ̀dí àsìkọ́tà ti sunna gbogbo ẹni tó bá ti fi bídé àrinlẹ̀ nínú ìjọsìn kan sunna tó wà ń bẹ̀ ó ti parẹ́ bídé àmàǹkà ìmàǹkà sunna ńlẹ̀ ni nígbà tí bídí àpọ̀ láwùjọ wá sí ṣe mọ̀ pé àwọn alùsùnà díẹ̀ lọ́wọ́ ń bẹ̀ bọ́bá wà ní mọ́sálásí kan ṣe ó rè pé bóyá wọ̀ nìkan nínú mọ́sálásí olóyìn méjì tẹ́lẹ̀mọ̀ sọ fáwọn bàbá pé à bàbá èyí tẹ́ wí ní kò mú o eléyìí lọ́wọ́ àná sọ̀yí Buhari sọ̀yí Muslim o yóò ní àfáà tí wọ́n kéwú ni wọ́n kéwú tó àfáà jọ́ngọ́lọ̀ ìwọ́n kéwú tó wọ́n bàbá Kamali tó tó bàbá dama bá a ti ń ṣe lásìkò wọn nù àwọn àfáà ni wọ́n máa pa súnà rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tahdusul balbala fi ayatiha wa diniha ayé rẹ̀ ní lójútu ẹ̀sìn rẹ̀ ní lójútu yóò máa fi tọ̀fọ̀ gbéni torí kọ̀ mọ̀ yìí tán ni wọ́n ṣe kò lè ṣe yàtọ̀ láàrin èyí tí wọ́n hun àtẹ̀yí tọ́lọ̀ fi kalẹ̀ lẹ̀sìn ọmọ dàrú tàfọ́rùkù tó mà inú àdáwò tó bá ẹni tí máa ṣe bídíà ni pé yóò fọ́ àwọn adájá lòún mà lágbèjú rẹ̀ ìmáàmù kírun tán ìrun ìṣá ọwọ́ ni làdáni ọ̀yá sọ́fù kí lè fẹ́ ṣe ọlọ́run fẹ́ kí wítìrì lẹ́yìn ṣe ní Ramadan mo ń sọ́fù sọ́fù tí wọ́n yá Allahu akbar ẹni tó gbọ́ súnà yìí tóun rí pé kò sínú súnà kí lòun ó ṣe yóò jòkólẹ̀ nígbà òtí jòkólẹ̀ kí ní ọ̀ṣẹ̀lẹ̀ jama wàhálà ti dé tí mọ̀ ń bá parí ọ̀rọ̀ wù pé ta ló dọ̀rùn wọ́n ní broda isaac ni wọ́n bí ọgọ̀ ọgọ̀ <laughs> ojú àwọn broda rí mẹ́wàá ẹ̀yọ́ màá yá mi ní ẹ̀sìn wọn ìrún wọlé ní fifteen after alùbídà lọ́run fẹ́ kírun ní four o'clock mọ́sálásí olójútù sí mọ́sálásí olójútù wọ́n sì mọ̀ pé kò ti wọlé ta ní ti bí dí àmàndálẹ̀ òun ló sọ wá dọ̀tá ara wa bá a ṣe pọ̀ nínú ilẹ̀ yorùbá wọn wọ́n wá ní ogun ẹ̀sìn dé pé ogun ẹ̀sìn ó dé wípé àwọn ẹlẹ́sìn míì wọ́n làwọn fẹ́ bá wa jagun ẹ̀sìn ṣe mọ̀ pé a ní lọ tọ́ba ilé lọ jẹ̀mọ́ tí gbogbo wa tá a parapọ̀ àti gbogbo àwọn táwọn wí ẹ kàn rí i pé wọ́n fi àwọn kiri yóò lẹ̀ ìwọ gan ni wọ́n máa bẹ́ lérí ní tí ó ṣẹlẹ̀ ní a ah, òun náà lọ apàdé ẹ̀ lọ kí ló kí ló sọ̀rọ̀ wáyà bẹ́ẹ̀ bídíà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní àdùn bídíà tó bá dédú àlìkèyàmà tó gbé bá ń gbé wa ànábì ní haudu kan yóò máa fún wa ní omi tá ti mú òǹgbẹ òní gbé wa mọ́ wọ́n ní àdùn bá ń bọ̀ ànábì ó dá padà yí pé alùlù bídíà anabi ose anabi sẹ dọ̀pẹ́ ìjọ òun ni anabi òpè mọ̀bọ̀ mọ̀bọ̀ àwọn màláíkà pé a ah, eléyìí ń ṣe ìjọ rẹ̀ anabi ní ìjọ mi ni wọ́n ah, ọ̀hún kan tí wọ́n dálẹ̀ lẹ́yìn rẹ̀ ni Ah, wọ́n hun palabẹ́ ẹ̀sìn anabi wa ni sunu kan so kọ a tìyín ti gbé tìyín ti gbé tìyín ti gbé ẹ máa kú òwájú mi báyìí kẹ́sì máa fẹ́ yín ni lọ ní tí ó ṣẹlẹ̀ sálùpẹ̀ dáńdọ́ alikiyama ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan àwọn náà kọ́ nínú àwọn bídíà tó afẹ́bọ́ sínú ìran bídíà báyìí bídíà pọ̀ a lè kà á tán bá a bá dún ń bí ta lè kí mọ́gìbì ta padà ta kí sáì ta padà ta bá di àsùbọ̀ ọ̀la ń bí àníkà bídíà kan kéèmì ọkàn fún yín ní àwọn àpèjúwe díẹ̀ díẹ̀ ìtẹ́yìn náà ó fi mọ bídíà èyí tí ń darúkọ òun náà ni pé n tí ọba ti ní àkọọ́lẹ̀ nu Kùránì àti Súnnà tí wọ́n bá ń pè lẹ́sìn tí wọ́n pè bídíà nù. àbí ọlákọọlẹ nínú alukurani àti sunna àmọ́ bá anabi ṣe ṣe kí wọ́n ṣe kíni kí wọ́n ṣe ẹgá máa sọ yìí náà kún o kó lè bá yé o ẹyọ máa yá mi nínú ẹsìn wa bídíà nínú tàwídì a ilẹ̀kùn nínú ẹ̀ ká máa sọ fótó àwọn ṣéwù máyà kí ló fẹ́ kí fọ́tò òun ṣe fún ìgbára lé àwọn bàbá níjẹ́bẹ̀ ká máa pe anabi lọ́lọ́run ọlọ́run lànàbì alihulul ká máa pe ọlọ́run pẹ̀lú àwọn orúkọ tọ́lọ́wọ́n ọba òfin sọ́ra rẹ̀ ta kàlẹ́ kan bisimilayi kandu jalimu jalimami kandu gasini ukami kandu sagigari karami kandu dambasa damba kara karanda sabari sabari batuna bidia awa àdúgbò kí ni tuma tó ń wí yóò ní ká lè bí àwọn baba kí ni jáde àkàn wá sọ tuma ahamusa káfọ aláwọ yasu yóò ní ká lè bí baba lọfà mùsùlùmí pálí kẹ̀nú ló fún ọba tọrọ lọ́wọ́n bọ̀ pé a ṣe ọlọ́run ní kulidi ńláha ẹ máa ní àlá ó kọ tó kílíà àwídí rahman rahman àwọn ọkọ̀ yẹn kílíà ẹ̀yà máa tẹ̀dẹ̀ ohun falahul asma wuli husna suratul hashri lọ́wọ́ gbẹ̀yìn ọlọ́run ká àwọn ọkọ̀ yẹn ó tí nígbà mi wọ́n ni hó hó hó hó hó hó hó hó hó hó hó hó ta ní jẹ́ wọ́n ni ó kọ́ ọlọ́nu ọlọ́run jẹ́ sọ̀rọ̀ ẹ̀bẹ́ aláwọ̀ sọ̀rọ̀ ẹ̀bẹ́ anábì òsì pé ọlọ́run bẹ́ ìjà lè túbọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba kama kama ó kọ́ tí wọ́n bá sọ bẹ́ẹ̀ ni kama ń pè ọ ọjà lọ́wọ́ bá ń pè ọlọ́run kọ́ tọ́lọ́run sọ̀rọ̀ ẹ̀ ọlọ́run bọ̀jà tó ló ti fèyí tó dálẹ̀ fún wọ́n lè láì àsìmáwò lè òsìnà fàdé ọ̀hún òbí ha ọlọ́run ni mo láwọn kọ́ ó sì wà ní tíra rẹ̀ ẹ pè mí pẹ̀lú ẹ̀ nínú àwọn bídíà lábala tàwídì òjísọ́lá muhammad sallam lọ́dọ̀ àwọn olùbídíà àwọn ti sọ́dọ̀lọ́ anábíyẹ sí sọ́lọ́ ọ̀kan àfa abúsérí alburida àwọn orin tó da mbẹ́mbẹ́ àwọn orin ẹbọ sí mbẹ́mbẹ́ èyí tó wáyé tẹ́ bọ́ ni kẹ́nìkan mọ́ ká o nínú ẹ̀ fàyínnàmá fàyínnàmá min judika dúníyà wà darratuha wa min ulumika ilmul lawhi wal qalami ó ní ìrẹ́ ànábì nígbà tí àṣetánì gba bàbá mú fa innama min judika dunya ó ní ilé ayé gan fún rẹ̀ ilé ayé gbogbo ilé ayé àti tọ́wà ń bẹ̀ min judika nínú ọrẹ tọ́wà lọ́dọ̀ wa nábì ni wọ́n ti mú ayé àti gbogbo tọ́wà ń bẹ̀ wàdọ́rọ̀tùwà gbogbo rẹ̀ tọ́wà lálẹ́ pátá ọwọ́ rẹ̀ ànábì ni wọ́n ti mú gbogbo rẹ̀ tọ́wà ń wa min ulumika nínú mọ̀rẹ́ ilimu láwùjọ wal qalami nínú mọ̀rẹ́ ọ̀pọ̀ ni tíntín tí wọ́n mú bẹ́ẹ̀ òun náà lọ́wọ́ nínú láwùjọ mahfuz. tá ọmọ ìyá wa dìpẹ́ndì kọ̀rọ̀rọ̀ ẹlọmọsẹ̀ sanu anabi sọ pé wà kó rọ́bì zidni ilma ah, ah, ah. ẹni wọ́n ní gbogbo ìmọ̀ nínú ọmọ tí ẹ̀wọ́n ti mú nítorí wọ́n pé rọ́bì zigi ní ìlìmá ọlọ́run fún mi ní màsí fún mi ní màsí ìdí sọ pé rọ̀bánà àtìná fi dúnìyà hasana wọ̀fẹ̀lẹ̀ ákàrà ti hasana tàwọn wàkínà adábànnáàrí ní kọ́lọ́run fún olórí ayé ní tó ń béèrè lọ́wọ́ ọlọ́run wípé kò tí ì tó ń bí o ẹ fún mi sí o ṣe rí i pé a lè gbọ́n tíra dáadáa ní táà ń sọ yìí wọ́n ń gbé wà bíyà o ká máa yanjú ọ̀rọ̀ ká máa kílíà rẹ̀ ká máa fọ́lọ́n lẹ́tọ̀ rẹ̀ ká máa fẹ́ èèyàn lẹ́tọ̀ rẹ̀ anábì sọ́nà wọn ọ̀kan náà àwọn àfáà nílẹ̀ haúsá ó ní ya Rasulullah yòókùsì bí yẹ dín ó ní ìwọ ànábì gbábi lọ́wọ́ mú fàtàdá aláki ní famisókè wà á ń ta àbí ìwọ ni bàbá mi bẹ́yẹn bá fẹ́ sàdúrà yá kí n là máa ń wí nínú ẹ̀sìn Islam kólídé òláha ọlọ́run ní ẹni yá Allah àwédò rahman abikẹni Rahman, ya rahman Sa nabi fún wọn àwọn àyírí kánabi wọn wá máa pe anabi yakuba kó yakuba Kuzi síbi yẹ anabi dawuda ṣàánú mi anabi ayuba anabi ibrahima ṣàánú mi wọ́n yí pọ́ọ̀tù àwọn ẹ̀sìn yìí wá ní kò sínú ẹ̀sìn islam wọ́n ti wá gba kárí ẹni bá ń sọ tí ń sọ yìí tí wọ́n bá yọ àdáwọn lè bẹ́ẹ̀ abala àkídà yẹn a lè sọ tán ẹja dadúró bẹ́ẹ̀ lábala àrùn kíkí ọ̀pọ̀ mọ́sálásí ẹrù ẹrù nínú bídíà àwọn àpò àpò nínú bídíà àwọn fi tì síbẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ ìmáàmù bídíà ní nígbàtà kéwú káfẹsẹ̀ kankirun bí mo sọ lẹ́ẹ̀kan nínú bídíà tá ń dalẹ̀ àwọn bàbá káyẹ̀ náà fi la èwo ni wọ́n máa ń yàn nísùkú sàbá àbí tí wọ́n máa ń ka kóra láwọ̀ ọgọ́rùn lérí rákà kọ̀ọ̀kan àwọn ìjà rákà mẹ́wàá sálámà márùn àbí fàtí àkọ̀ọ̀kan kóra láwọ̀ ọgọ́rùn ọgọ́rùn lérí gbogbo anáàmà pálí ìjànú ló mú wa ọlọ́run fi yẹn lélẹ̀ fún wa ìdààmú yìí pọ̀ kò tún wá sí nẹ́fìlà kan táǹpé ní sọ́sọ́ ṣàbá arákùnrin nǹkan òun lọ́kàn ya ọ mọ́ṣáláṣí ní Jerusalem lọ́bẹ̀rẹ̀ sí nẹ́fìlà nítorí ara rẹ̀ ní ìjọ 15 ṣàbá làwọn yẹn bá ní pé ohun rẹ̀ dùn ní bá ń jọ yẹn ní bá ń jọ yẹn ní bá pọ̀ ah ní bá ní ìdá ṣe ìdá lọ́dún tí ń bọ̀ á tún bẹ̀rẹ̀ lẹ́yìn ọgbọ́n ọdún mẹ́rin tá ànábì ti lọ ṣe tí wọ́n ṣe lẹ́yìn ànábì Muhammad sallallahu ẹ̀yọ́ máa yá wa wọ́n máa ń gbé lẹ́sìn sá ee eh, alamọta tẹ wa sọnà bídí àkàrà làwọn yìí náà náfìlàtù nàbí yìí láyé ádámù wọn là nàbí ádámù ní náfìlà kan ẹni bá yàn yọ dáa fún náfìlà náà ni kúlọ̀ láwọ mẹ́wàá lè rí rákà alákọ̀ọ́kọ́ kúlọ̀ láwọ ogún rákà ẹlẹ́ẹ̀kejì kúlọ̀ láwọ tààtì rákà ẹlẹ́ẹ̀kẹta kúlọ̀ láwọ fọ́tì rákà ẹlẹ́ẹ̀kẹta wọn ní náfìlà nàbí ádámù ṣé kúlọ̀ láwọ tó sọ̀kalẹ̀ lásìkò àdàbí ádámù yóò wà mú tẹ̀síbá lọ́wọ́ báyìí lóun yẹn náfìlà ayé fi tẹ̀síbá yẹn náfìlà bídí àní ẹnì kọ́lọ́ ti bá arákùnrin yẹn ẹni ń di wa lọ́wọ́ ẹlẹ́bà ẹ sọ fún ẹni kọ́ rẹ̀ lẹ̀ ee òun náà ń tajà ní alámọ́sá ìsánú ẹ̀ ẹ má bàa jà ẹ kàn sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò bá sì gbọ́ ẹ má bọ̀ ẹnìkan náà ti tó alámọ́sá ìsánú wa ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn wa nínú àwọn bídíà òun náà ni náfìlà jimá tó gbẹ̀yìn Ramadan nínú àwọn bídíà òun náà ni ká máa fi tẹ̀sùbá yẹn náfìlà kí ló ń kà kí ló ń kà tọ́ gbàgbé tọ́wá mú ọdún tẹ̀sùbá lérí irun èèwọ̀ ni nínú ẹ̀sìn wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn bídíà sọ̀látùl wítìr jama'iyyan oyé bìdúnì Ramadan mo ti sọ lẹ́ẹ̀kan ká máa kí wítìrì láì ṣe pé ó jẹ́ ní Ramadan nínú àwọn bídíà nínú ọ̀run òun náà ni àtàhájùdì jama'i fil layli dúnà Ramadan kádìdé ńlẹ̀ kakura wa jọ́sí bìkan kálá ń ṣe náfìlà tàhájùdì àmọ́ tá a bá pàdé èmi wá sí mọ́sálásí mo wá kátírà oye ìwọ wá mọ́sálásí ọwọ́ sùn bẹ́ẹ̀ bọ́yọ̀ ń bọ̀ láti rìn àjò àwa dìde lóru èyí tá a fi máa fi ìrun dira lọ́wọ́ àlè nítorí pé kìí ṣe pé àdàníyàn sí láti ilé wọ́n bí ọ̀rọ̀ sọ́kò tèmi wọ́n ní àwa àtàjọ ṣúdẹ́ǹtì a máa ń lọ sí kí láàmà ṣe yẹn bí dáwọ̀rọ̀ náà pé dáwọ̀rọ̀ bí conference àbí kápẹ́ ní seminar àwa ibi yàrá tí kó wá sí Eh, ibìkan náà ni àjọ ń sùn tó jẹ́ hostel ìdí alẹ́ sí kìyàmù lélẹ̀ lápapọ̀ bàbá ní ẹlẹ́ṣẹ́ nítorí pé kìí sàníyàn kìyàmù lélẹ̀ sí kíni lẹ́dà wa nígbà tẹ́tí ẹ ti wà nù lẹ́nì ẹ ti di ara alẹ́ náà wallahu a'lam ẹ̀yọ́ màá yá mi ń rẹ̀ wa ká máa ṣe síkìrì jàmáì afẹ́ sàdúà ẹjá ṣe astagfirullah ọgọ́rùn-ún astagfirullah ẹyanu ẹyanu astagfirullah astagfirullah subhanallahi wa hamdihi ẹja wi ẹja jọ ma wi subhanallahi wa hamdihi kódà bídíà ni kálukú máa ń láti ẹ̀ṣẹ̀ ni àfi tá a bá fi ń kọ́ ẹ àwọn jama a bá fi ń kọ́ àwọn ọmọléèwé kálukú bá ti délé kálukú ọmọ ṣe tiẹ̀ ní àdáṣe nínú àwọn bídíà onílẹ́yìn bàtà bá sálámà káma ní subhanallah walhamdulillah wala ilaha illallah sábà pé rákà méjì wa ọdọgba àbí kí ló dé tí táǹkà lẹ́yìn irun ọ̀dọ́gba ìtumọ̀ ni pé àwọn kan mọ súnà àwọn kan ṣe bídíà ọ wà lóde dasítádẹ́lì ọ wà lóde ka kí lànàbí máa ń kà lẹ́yìn irun ọ wà nínú náwáwí ọ wà nínú ìwé àsìkár ọ wà nínú àwọn sọ̀hí Bukhari Muslim ó wà ní tẹ́lá àdísì àfáà máa ń ka tẹ́lá ni tí wọ́n bá ní tọ́ǹkà lẹ́yìn irun yóò dá ó wà bẹ̀rẹ̀ pé èwo wọn ni ká máa kà á kì í dá aṣá gidi lọ́mọ ṣé ìtàn yìí náà wà rántí ń bẹ́lẹ̀ yìí wọ́n ló béèrè pé ní mákìnnì wọn ṣe bídíà májìyàn wá pé ẹ̀dá kò kí ni súnà bẹ̀ ẹni tó fẹ́ mọ̀nà nìyẹn nínú bídíà òun náà ni kí albidia fi dhikr nínú bídíà òun ni nẹ́fìlà òru òní nínú Ramadan àwọn mọ́sálásí mi sì ń ṣe dìsí lákàrà mẹ́jọ sálámà mẹ́rin fatiha kan ináṣà náwó mẹ́rin mẹ́rin ẹni tí ọba wa ma ináṣà náwó kọ́ka kólú aláwọ̀ ẹ sì mọ̀ pé àgbélẹ̀ rọ ni tó bá pé ọba wọn dábàdà nábì ni yóò ní specific sura tí wọ́n ní ká sí kíni tí wọ́n ní káka ìyẹn tó bá wù wọ́n ti parí bá ká ilé ọba ká mẹ́wàá yàn mẹ́tàlá ó ti yé kò kí láta mẹ́tàlá yẹn rẹ̀ ó di mẹ́tàlá ilé ọba ká eleven nínú àwọn bídíà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa òun náà ni bídíà nínú zikiri ká máa ṣe zikiri papọ̀ kódà kátẹ́sọ síwájú kódà ká lùlù fún zikiri kódà káyìn obìnrin kan tí kò gbọ́dọ̀ sọkọ lẹ́nu máa ń lé aṣá obìnrin káwá gbé máìkì lé lọ́wọ́ kọ́ máa pèrè lázàá kẹ́ra abálikálífù ilà yakun na múta yàmà ẹgbà máìkì lẹ́nu ẹ̀ obìnrin obìnrin yìí obìnrin yìí fọ̀hún ta obìnrin yọ máa yin àwọn ṣéwù rẹ̀ yà ṣe wú ṣe wó ṣe wú kíní kan o obìnrin kóbìnrin ọmọ tẹ̀sí kiri fún wa ẹ̀ṣẹ̀ ni kọ́mọ lè dá sí kiri nínú yàrá ọkọ rẹ̀ nínú àwọn bídíà tó wà nínú àdúrà ká máa ṣàdúrà àwọn òhò ká kọjú sí erigun mẹ́rẹ̀ẹ̀rin kébùlà láti ń kọjú sí jẹ̀mọ́ ọlọ́run ní kò fún sínú dàkún ní kó lè masjid tẹ́ bá ń bọ̀ wá mọ́sálásí wá kírun ẹ̀wọ̀sọ̀tọ́dà ìwọ wá fẹ́ bọ́lọ́run bá sọ̀rọ̀ ọwọ́ sàn dílẹ̀ ọwá pé nákàlí ni báwọn àfáà yìí ṣe gbé fún inú àfáà kó gbé fún yín èṣù ló gbé fún yín àyíṣàdúrà kókò àyíṣàdúrà ká máa kọjú sí àwọn erigun mẹ́rẹ̀ẹ̀rin kíbùlà la máa ń dájú kọ nínú àwọn bídíà òní ká máa sáré sàdúà ká máa sáré fúlihúnà ah, ọmọ ìyá mi má sáré níbo lọ sáré lọ máa wí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run bá ń gbọ́rọ̀ rẹ̀ nínú àwọn bídíà òun náà ni kí ká máa ka alukur'ani lápapọ̀ ọ̀yá ẹ̀ha wọn ha ojú owó kálukú kò sí lásìkò ànábì o ilẹ̀ yorùbá ń bí láti wọ́n o afẹ́sọ kùránì kalẹ̀ níbo ló wà tẹ́ fẹ́sọ kalẹ̀ níbo ló wà tẹ́ kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ jẹ́má bẹ́ẹ̀ bá mọ̀ pé fẹ́ ka kùránì sínú lẹ́yìn àfa kan náà ni wọ́n wà á kà wọ́n bá sì ti ń kà tán yóò sì jáde yọmọ lọ tẹ́ ẹ̀ bá lè dà bóyá inú ilé dàrú lápẹjù àbí wàhálà dé afáàdà kan bá kaba kárọ̀ sínú ilé wa ó sì kaba kárọ̀ kálukú ọmọ lọ àmọ́ ká máa wá kùn kílè ọmọ kabara kẹ́nìkan ọmọ kaná àtẹ́ná